ṣe lílo ẹsẹ̀ gúngùn lílo ẹsẹ̀ gúngùn òun náà nìkan tó pọ̀ jù lórílẹ̀‐èdè tiwa ilé tí a mọ̀ sí godfather ìzẹ̀ tó bá ń wá nǹkan ó gbọ́dọ̀ lẹ́ni tó lè bọ́ ọ lọ ẹsẹ̀ gúngùn kí nǹkan yẹn ó lè bá àtẹ ọ lọ́wọ́ ẹni tí ọba mẹ́ni kankan orí àlá lọ́rọ̀ tí ó parí sí. ẹni tó bá sì ní bàbá ń gbẹ́jọ́ tó lẹ́ni tó lè bá a dá sọ̀rọ̀ rẹ̀ kò bá àti ẹ̀ má kájú òṣùwọ̀n òun ni ó padà rí nǹkan mu. eléyìí ni ètò ń lílo ẹsẹ̀ gúngùn. Islam nítorí faramá ni ẹ̀ṣẹ̀fà sábà yẹn ti pẹ̀ fún yẹn ti ẹ̀sán rẹ̀ bàbá yẹn ti pẹ̀ fún yẹn ẹ wò ó ṣe bàbá yẹn ti pẹ̀ fún yẹn pé ah, ẹ sì lẹ́yìn ní fún un dáadáa la mọ̀ sí ìyẹn rí la mọ̀ sí wọ́n dàtí ẹ bá fún ẹ ní kábàámà eléyìí ni pé èèyàn ń ṣìpẹ̀ ọlọ́run bẹ lẹ́dàá wa ó fi hàn wá pólísì méjì náà ní ṣìpẹ̀ tá a máa ṣe fúnra wa nílé ayé ìpín wọ́n ń pè kan ní shafa'atun hasana ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní shafa'atun sayyi'a ìsìpẹ̀tọ́ rẹwà alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ìsìpẹ̀tọ́ burú ìsìpẹ̀tọ́ rẹwà náà ní ká sípẹ̀ fẹ́ni tọ́tọ́ láti rí ní tọ́tọ́ fún láì ṣàbòsí sẹ́lòmíì láì tara rẹ̀ bá tẹlómìn jẹ láì tara rẹ̀ sọ́nà kọ́dà rúkọ burú lómi. ìsìgbẹ́tọ̀ dànù ìsìgbẹ́tọ̀ wa burú náà ni pásítọ̀ fẹ́yàn lórí àti ráì dá sí lórí àti rí bàjẹ́ sí lórí àti tọ̀nà rẹ̀ bá tọ́mọ́lá jẹ́ lórí àti gbára àti pẹ̀yẹ mọ́ burú tẹ́lẹ̀ ọlọ́run ọba kò fẹ́rù eléyìí ṣùgbọ́n àti bá àti bí èyí yòówù ẹ bá ṣe ẹ̀yin náà ti máa mọ̀ tẹ́lẹ̀ wípé yọ lẹ́yìn tó bá sì pẹ́ dáadáa yọ lẹ́yìn tó bá sì pẹ́ aburú yọ ọlọ́run ẹlẹ́dàá wa ni man yashfa shafa'atan hasanatan yakun lahu nasibun minha wa man yashfa. شفاعة سيئة يكون له كفل منها ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá ṣìpẹ̀ ní ìṣìpẹ̀ tó rẹwà tó dáa ó ní onípe nínú rẹ̀ yóò nípe nínú rẹ̀ yẹnni pé ọlọ́wọ́n bò ní dùn ládà rẹ̀ ọlọ́wọ́n sọ ọ́ lẹ́sàn-án wípé ìwọ gan wọn náà ọ̀nbẹ nínú ẹni tó ṣe dáadáa sọ́mọlàkejì rẹ tó sì pẹ̀ fún gẹ́gẹ́ bí ẹni tó gbàpẹ̀ rẹ lórí rẹ̀ ọlọ́run bó fún ọ náà ní kìkànnù ládàá. àmọ́ tó bá yẹ pé ìsìnkú burúkú lọ bá ṣe àwọn náà forí kásá nínú ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀. nítorí kẹ́nikẹ́ni tó bá gba ìpẹ́ rẹ tó ń ṣe tí ọ̀dà ó ti dẹ́ṣẹ̀. ìwọ náà sọ sọ́nà kí wọ́n gba ìpẹ́ rẹ lórí rẹ̀ wọ́n náà forí rù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀dà ajẹni tí ó máa ran ọmọlàkejì lọ́wọ́ ọ̀dà ajẹni tí ó máa dúró tó ọmọlàkejì níbi àti mú kí òkè ìṣòro rẹ̀ kó di kó di pẹ̀tẹ́lẹ̀ àmọ́ ọ̀dà jùlọ ká máa ronú kí ni mo fẹ́ ràn án lọ lé lórí nítorí pé ìṣe gbogbo èèyàn tó bá wá bá wa tó sì ń tọrọ tọrùn lọ́wọ́ iná ìlà gbọ́dọ̀ máa kó kiri lójijì máa lọ ràn lọ́wọ́ láì ronú ọlọ́mọdé á sì ràn lọ́wọ́ sí ọ̀ràn yẹn lọ́wọ́ ní ìsìn yóò jẹ́ sábà bí aburú fún ọ láyé àtàkìyà torí ẹ̀ á ronú kí ló ń fẹ́ kí n ṣe nítorí òfin fẹ́ kí n ṣe yun kí ló lè bí fèmí náà láyé àtàkìyà mi tó bá jẹ́ pé aburú náà bá fún mi kí n fi ọ̀lẹ̀ fún mi ti bọ̀ nítorí pé kò sí níta ṣe tó gbé lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. ẹnìkan ní ọ̀fẹ́ wọ school wọ́n sì ló ti gba gbogbo máàkì téèyàn máa gbà tí wọ́n máa fi mú yàn. ṣùgbọ́n àmọ́ pé nàìjíríà èèyàn tó fẹ́ wọ ilé ẹ̀kọ́ ọ̀pọ̀ ju àyè tí a ní láti fún àwọn ọmọ láǹfààní àti kẹ́kọ̀ọ́ lọ láwọn ilé ẹ̀kọ́ gíga gíga wa ẹ wàá rí tí kálukú ọmọ díẹ̀ sí àwọn èèyàn mú tẹ́ẹ̀ lẹ́nìkan bí báyìí tẹ́ẹ̀ lẹ́nìkan bí báyìí tàlẹ́ lè bá wa bá sọ̀rọ̀ níbi báyìí ìró eléyìí tó bá jẹ́ pé ọmọ yìí wọ́n bá ní gbogbo ní téèyàn yẹ kó ní tí wọ́n fi gbà yàn kìí sì sóògùn olóògùn ọpọlọ ọlọpọlọ ló mu ní resort òun náà ló gbìyànjú ẹ bàbá sàbúrú mẹ bàbá báyẹn sọ̀rọ̀ kò sàbúrú mẹ nígbà tí èsì pé àníkọ́ fún tọ́lọ́mí ọmọ bàá rí bí bá sọ̀rọ̀ tá a sì bá wọn sọ̀rọ̀ kò pé dandan kọ́ fún ẹ dábàá alọ́ ọmọ báyìí báyìí báyìí nọ́mbà rẹ̀ ní kíní kan ẹ bá ní ràn án lọ́wọ́ tó kọlọmba ni kò rí ẹyẹ tí o bá sì rí àbùkátà láti máa bú ẹnìkan àbùkátà láti máa fi wálẹ̀ olórí bú àtùm abá sọ̀rọ̀ kò rí nǹkan kan sí mẹ́kì náà bá ní kí ló ń ṣe mẹ́ tó fi sẹ́lẹ̀ tó ẹ rí pé <laughs> tọ́mọ ìyá bá wà kankan dọ́dọ̀ rẹ̀ tí wọ́n bá rí ó kìlì ó jẹ̀jì tí wọ́n bá sùn rí i ọ̀là lè fún òkè. Èdè mi ló jẹ́ pé gbèsè ayé wa ẹlẹ́gẹ́ burúkú ni. Tí ọba ti fi ọrí òní dààmú, wọ́n rò pé ilé ayé yìí dùn ní. Tí wọ́n kàn bí tọ́ka sí. Tó bá wà ń kókó lè ràn yàn lọ́wọ́. Wọ́n náà sì gbìyànjú pé kọ́ ràn lọ́wọ́ ọlọ́run wa kọ́. À ọ̀daràn. Ọ̀dà táwa sọ̀rọ̀ lórí lọ́pẹ́ láwọn ẹ̀ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ nítorí pé ètò wá dọ́dọ̀ rẹ̀ bá wọn rí ọlọ́ọ̀ni ti pé kó ṣèṣe ọlọ́ọ̀ni pé kọ́ má ṣèṣe ilé ìjọba وعن أبي موسى الأشعري رضي الله عنه قال كان النبي صلى الله عليه وآله وسلم إذا, اتى إذا أتاه طالب حاجة أقبل على جلسائه فقال اشفعوا تؤجروا ويقضي الله على لسان نبيه ما احب متفق عليه النبي محمد صلى الله عليه واله وسلم ان جنك بوابه تنبكاتا بكاتا لو النبي صلى الله عليه واله وسلم أفسا انا بسمع كان ابي ساتي نمر كيف اسسا انا بلوصف انك بابايف ó ti sọ nítorí wá ànábì sí mi ànábì wa dojúkọ àwọn ẹni tó jókòó pẹ̀lú rẹ̀ yóò wá sọ yìí pé ìṣàrò tó ìjọ rẹ̀ ẹ sì pẹ̀ fún arákùnrin yìí kọ́ lọ́wọ́ san yín lẹ́sìn ẹ pẹ̀ fẹ́ni tó gbá bùkátà wa yìí kọ́ lọ́wọ́ san yín lẹ́sìn ìtumọ̀ ẹ pẹ̀ fún ni pé ẹ̀yin gbá lára ẹ lè mọ̀ sí ń kú ẹni tó lè ràn lọ́wọ́ nítorí hàn lèmọ́dá nítorí pé mẹjọ́rìtì àwọn sàhábà ìgà ẹ̀ríkà máa kánú àwọn àhàdéè pé ebi ń pa ẹnìkan ń dọ́gbọ́n ń ka àwọn àyà kan tó ní í ṣe pẹ̀lú ẹran aláìní lọ́wọ́ ẹ̀fún ló jẹ ẹni tí ń bá sọ̀rọ̀ òun ọ̀gbọ́n yìí lọ sí di pé ń fẹ́ kún fún ló jẹ títí tá ànábì sallallahu alaihi wasallam nǹkan fi gbóhùn sọ̀rọ̀ tó yìí ẹnabi sọ̀rọ̀ lọ àìsílẹ wọn bá mílíkì kánú lé rẹ gbogbo lílé jẹ wọn gbé wá fún ọ níwá ẹnabi sọ̀rọ̀ lọ àìsílẹ ọdà wọn sàábà tó ń pariwo ebi lọ kó gbogbo ẹlòmíì náà wà ó sì pé gbogbo kó wá dé ebi ń pa àwọn náà ó fi di fún wọn ní kíkà lóko ọmọ àmú ok ẹnìkan wá tó wá gbé bùkátà wá fẹ̀yìn sí bùkátà ń dà láàmú gbó láti gbègé sẹ́yìn gangan gangan lọ̀rọ̀ lè bá wí gbà mí nítorí tó súnmọ́ ni kẹ́yìn gan alára ò ní nǹkan kan tí a lè fi ràn yàn lọ́wọ́ níta àbá sì ní àlebùn yàn ẹ̀rí pé wá nínú àdéhùn kan tí arábìnrin kan múra rẹ̀ wá bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún nàbẹ̀ pé ìwà àbẹ̀ tó kà nafsi mo bọ́ ọ lára ni ọlọ́run bá sì sòfin kan wípé tí obìnrin tó jẹ́ mọ́mì ní mùsùlùmí tó bá fi lè múra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wa sallam tó bá sọ pé mo bùn wá nàbì lára mi tó bá fi lè wú ànábì láti fẹ́ ó ti dìyàwó ànábì nu láì bùkátà ká lọ sọ́dọ̀ bàbá ọmọ yẹn kí kó tún so yìgì kankan eléyìí jẹ́ tá ànábì yàtọ̀ sí àwọn mùsùlùmí yòókù. ọ̀rọ̀ ńlá lélẹ́yìí ìgbà tí arábìnrin yìí sọ anábì sallallahu alaihi wasallam wò pàtẹ anábì bá gbójú lọlọ àwọn sàhábà fura pé òwò anábì ẹnìkan bá ní ìwà anábì ó wù mí ẹ sì tó wù mí kò wú ọ méjì ò ti fẹ́ yàwó kànáà anábì ó wù mí ọ̀tẹ́jọ́ bí n dá san sọ̀dá bá ní ta òfin kankan ju aṣọ tí wọ́n dàgbóra yìí lọ aṣọ tó nínú láyé kìí ṣe bí yorùbá ṣe máa sọ pé láyé lọ́rùn o inṣàlá á ní nǹkan púpọ̀ lọ́rùn àmọ́ wàá sọ tó ní láyé ni ọ̀wọ́ dúkìá tó ní láyé ni. anábìyàn sọ̀rọ̀ ni tí o bá fi lè fún lásán yìí ṣé o ní padà bọ́ wò ó. olùkọ́ ịma náà ń fura èyí máa ṣe kí wọ́n máa wọ pátáǹgà kìí ṣe pé wọ́n ní ṣòkòtò fa asọ́tọ̀ bá dàbúra náà lọ́ọ́ máa sọ́ra rẹ̀ kásọ̀ ọmọ lọ sí kásìrí ọmọ tù àkàrà tó epo ni ó ọmọ lè jáde mọ́ ẹ sì pé nínú àwọn yẹn ìjì burúkú máa níbi tí máa ń fẹ́ dé irú ìgbà yẹn àti gbígbà sèrí bí àbíkú wọn báwùjọ wọn ti sèrí iná lọ́pọ̀lọpọ̀ oníjù ìbora kan lọ láyé ti ń wọ̀. lànàbí ọ̀sọ̀rọ̀ bá àyùsọ náà sọ pé tí wọ́n bá fún lásán kí ni ọ̀bá kù tí wọ́n máa wọ̀ ó bọ̀ wò ó. ọ̀dà lọ lípa lọ wá nǹkan kan wá ọkùnrin lọ kò rí nǹkan kan mú wá. ètò wọn fẹ́ lò jù bá ń lọ bẹ̀rẹ̀. ṣé irú àwọn ẹni tí láìpẹ́ wọn rí bá náà ní sẹ́nìkan bá gbé bùkátà dé iná ni ọkọ rọrùn kápé oníkálukú náà ó sì máa kọ́ ọ bá kù. si bí ayé ìsìn tẹ́kítẹ́yìn bá ń sọ pé ẹ̀ lówó irọ́ irọ́ torí pé oníkálukú ìdínà lónìí tó máa ní ẹran nìkan lọ́wọ́ ẹ̀rí pé sàtà nínú wa ní ọkàn kọ́ bá kó mi bá bà ọ̀pọ̀lọpọ̀ ó ti máa yẹ̀wò pé irú èwo lélẹ́yìí tọ́wọ́ tètè rí ìdìẹ̀ dáadáa yọ̀rọ̀ ra tọwọ́ fojú wo pé kí mú jù. torí ní nǹkan kan lápò láyé ìgbà kí ló ní lápò kò sí wàláhì gbàtà nàbí sallallahu alayhi wa sallam tọ́sọ àdìsí pé man sanna sunnatan hasanatan falahu ajruha wa ajru man 'amila biha min ghayri an yanqusa min ujurihim shay'an. ẹnikẹ́ni tó bá fi ìlànà tó dáa lélẹ̀ yóò gbẹ̀sẹ̀ rẹ̀ yóò tún gbẹ̀sẹ̀ ẹni tó bá bá a tọ ọ̀nà láì jẹ́ pé tiẹ̀ dín nǹkan kan kù nínú ẹ̀sìn àwọn. ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ń jọ yẹn tó ìtọ́ kìí ṣe gbogbo ìgbà làwọn sọ̀hábà náà jẹ́ pé wọn ò ní wọn ò ní. àwọn kan wa. wọ́n ti wá sọ̀rọ̀ tán wọn nàbì sọ pé ẹ ràn jáde bí jáde tẹ jáde ló bá mórí tó bá lọ ru oúnjẹ tó ní tó lè bùn yàn kọ́ lọ ru wálé. sẹ́ẹ̀rí báwọn yẹn ṣe rí tí ń sọ tiẹ̀ kalẹ̀ báyìí kálukú náà bá ń jáde kálukú máa lọ mú un tó lè mú wa kálukú máa lọ mú un tó lè mú wa àná fi ni ẹnikẹ́ni tó bá fi ìlànà rere lélẹ̀ yóò gbẹ̀san rẹ̀ yóò sùn gbárù ẹ̀san tẹni tó náà bá tó tẹ̀lé nu dáadáa. sọ eléyìí sí pé kí sí gbogbo ìgbà náà ni wọ́n jẹ́ pé wọn ò ní àmì ìtọ́ wọ́pọ̀ jù ni pé ẹni tó pọ̀ jù nínú wọn wà ní radiyallahu anhu. Ànábì wa sọ fún wọn pé ishfa'u tu'jaru. Ìyẹn ni pé ẹ̀sìn pẹ̀ fún ẹni tó ní bùkátà yìí kọ́lọ̀ wọn sàyìn lẹ́sàn-án. lè má ní jẹ́ fi ràn án Ṣùgbọ́n ẹ lè lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tó ní tó lè fi lọ́wọ́ ẹ bá a sọ̀rọ̀. Ìtumọ̀ rẹ̀ ni ìyẹn ni pé nìsín ẹnìkan lè wá ràn lọ́wọ́ wá bẹ́ẹ̀ lérò pé bóyá ìyẹn ní tó lè fi ràn lọ́wọ́ ṣùgbọ́n àtọ́ba àtijọ́yè lọ́mọ bíi tí bàtà ti tàn lẹ́sẹ̀ ẹni tí ń wọ̀ yóò máa wo nǹkan míì mọ tí wò ní yóò sì máa rò pé ó ní ní ojú agbára rẹ̀ lọ tòótọ́ máa sọ ọ̀rọ̀ ẹ̀ fún ọ ìwọ sì pẹ̀ fún wa lọ́dọ̀ ẹnìkan ni pé ah mo sì ní ẹnìkan tí ìyá nǹkan báyìí ń jẹ o kọlọ̀ bá ní kí a lè rí níta lè fi ràn lọ́ lọ́dọ̀ yìí ẹ ti sì pẹ̀ nù. ẹnìkan ó lẹ́nìkan ó ti wọ́ wọn ó ti wọ́rùn lọ sí tọlọ́pàá lórí pọ́ máa tọ́ ọmọ àtọmọ́jà wọ́n ti ra wọn létí ó ti wá wọ́n ọ̀rọ̀ lọ sí tọlọ́pàá tọmọ ọlọ́pàá mú ni àbí báwo ó ní bàbá ọmọ lọ́rọ̀ mọ́ kọmọ òun kọmọ rẹ̀ ó fi ọmọ létí ló ń ṣe ní kọlọ́pàá wa mú bàbá rẹ̀ àti àmọ́ ọmọdún márùn ọba mú bàbá ẹnìkan wá sọ fún yín pé ń tọ́ ṣẹlẹ̀ ni tó ẹ̀yin wá sì pẹ̀ ẹ̀yin ò mẹ́ni tẹ́ ẹ lè bá sọ̀rọ̀ tí wọ́n fi sọ́lẹ̀ àmẹ́ mẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀ wọ́n fi túlẹ̀ ẹ ti pẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá ayọ́ sàn yín lẹ́sìn. النبي صلى الله عليه وسلم قال ويقضي الله على لسان نبيه ما أحب اللهم ترى أها النبي محمد صلى الله عليه وسلم gbogbo bùkátà tó bá wù nínú àwọn bùkátà tẹ̀ ń bá ń gbé wá bá yẹnni nísìnyí gbé bùkátà lọ bá nàbì sallallahu alaihi wasallam lọ́jọ́ ayé ànábì kéésì lẹ́yìn gbàtà ànábì ti kú. ànábì lè sì pẹ́ fún yín lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú kọ́ bá yín bẹ́ lọ. ìwọ lọ ìyàtọ̀ ní ti àwọn tí wọ́n sọ fún mi wọ́n ló lè bá gbánú èmi ò lè gbánú. wọ́n ló lè bá mú wá sókun èmi ò lágbára rẹ̀ ọlọ́run dákun bá gbẹ̀yà yín ọlọ́run dákun bá mú wá sókun ọlọ́run a máa gbọ́ bùkátà àwọn ẹni tó gbé bùkátà wá bá nàbì sallallahu alaihi wasallam fẹ́ni tọ́lọ̀ ń bá fẹ́. àwọn náà lára awọ tún awọ sí ààrẹ nìkan tá a mọ̀ tá a tiẹ̀ lè bá sọ̀rọ̀ lórí ntẹ́gbẹ́ wa bá wa tó náà lè jẹ́ni tí ó sì ràn lọ́wọ́. <laughs> alhamdulillah alọ́lọ́ a sì lọ́rọ̀ tá à ń sọ gbẹnu wa ẹ jẹ́ àbá tọrọ ọlọ́run ẹlẹ́dàá lè sàánú rẹ̀ nítorí pé náà àdúrà tí máa tètè gbà tó sì jẹ́ pé tí wọn náà bá ṣe ọlọ́run ọba yóò tún gbaru rẹ̀ fún wọn náà ó ní ìlàdúrà tí mùsùlùmí bá ṣe fún ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ níṣẹ́ ẹnìkan wọ́n bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run láì jẹ́ pọ́ màsí kí kí ni tí wọ́n kọ́ màsí gbàtẹ́ ìsìnkárí mi ni wọ́n ń ṣe tó àdúrà ru eléyìí tó o bá fi lè tọrọ dáadáa fún ọmọlàkejì rẹ lẹ́yìn rẹ mọlẹkọ máa sọ pé wàlẹkẹ mẹtìlọ Ọlọ́run bó ṣerú rẹ fún wa náà. ẹ máa ní oṣù máa sọ ní Yorùbá pé ẹni tó bá nà kankan sọ ọmọlàkejì mẹ́rin yòókù ńkọ́ jẹjẹjẹ. eléyìí túmọ̀ sí wípé àwọn èèyàn tá a bá mọ̀ lóríṣiríṣi. láyé ọ̀tọ̀ọ̀tọ̀ nípò ọlọ́kan ọ̀jọ̀kan tó lọ́n gbé kálukú sí. lẹ́ẹ̀kan láàrin lóòrèkóòrè kò sí tó burú. ká máa èèyàn wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan láàrin ó má jẹ́ gbamagbama ti wá ẹsìn pẹ̀ nísìn ẹnìkan ó lè jẹ́ pé wọ́n gbá láàárẹ̀ lọ sọ́sìtì àwọn rò pé gbígbé lọ táwọn gbé lọ kò tún ti ẹgbẹ̀rún méjì ààbọ̀ jọ parí lọ wọ́n bá ní kí wọ́n san eighty five thousand tẹ́ ẹ̀ bá sì san àti mọ́lá rẹ̀ yín mọ́lẹ̀ ẹ̀ torí pọ́sítù náà gbọ̀ ẹ̀wọ̀n nígbà mìíràn nítorí pé ńgbà tí wọ́n bá láwọn tọ́jú yín tán tẹ́yìn ò rówó san wọ́n mọ̀ aláàrẹ̀ mọ́lẹ̀ yìí. ọ̀pọ̀ àìmọ̀ yín ti gbádùn àmọ́ ń sáàbù punishment ìdínú tó fi padà wálé. ọ̀pọ̀ ọrùn wọn náà táwọn náà bá ti rí i pé ntọ́kàn ni pé punishment làwọn ń gbà nítorí àìrówó san oná ọmọ wọ́lọ̀ láti lọ́ wọn lójú túlẹ̀ tí màá sábà ṣẹlẹ̀ nù wọ́n máa sọ wọn lọ́wọ́ sọ wọn lẹ́sẹ̀ gbọ́dọ̀ ń lọ wà kí ló dé tẹ̀ dìde ah, láì fẹ́ lẹ́wọ̀n ẹ̀yẹ tí wọ́n dá fi pè lẹ́wọ̀n mo fẹ́ lọ tọ́lẹ̀tì náà dá ti bẹ́ẹ̀ ní kẹ́ lọ nọ́ọ̀sì gbàtẹ̀lẹ̀ ah, torí kọ́mọ́bà ta eléyìí tí màá sì pé ìgbà bá wà kọ eighty five thousand fẹ́ni tó rò pé two five làwọn fi yanjú ọ̀rọ̀ wọ́n pé bá a bá gbé aláàárẹ̀ gan sórí àtẹ tá a lè rí tàbẹ́. tó ẹ̀rí kẹlòmí ẹlòmí ò tó ń bára o yìí ti sẹ́ni àbùkù o kí n tó tó lọ́sọ̀ pọ̀lọpọ̀ dẹni tẹ́ rí nípò tẹ́ bá o torí ẹ má fojú di ẹnì kankan o ọ̀pọ̀lọpọ̀ náà ní sọ́yì ara rẹ̀ tí o sì fẹ́ náà kí nǹkan kan dé sùn láyé tó lè mú màtẹ́wọ́ sẹ́nìkan àmọ́ tó ń tá a fẹ́ ọ̀tọ̀ ìtọ́lọ̀ ọba bá fẹ́ ọ̀tọ̀ ìtọ́lọ̀ ọba fẹ́ ló sì máa ṣẹ èsì tẹ̀dá bá fẹ́ níta fẹ́ ò lè tẹ àfi tọ́lọ̀ ọba bá fẹ́. wọn àní kọ lọ mú eighty five wa ẹni tó lọ bá wọ́ọ̀rù kó náà lówó tó lè kó dàálẹ̀ kó ní. wọn àní bébí olówó ni ọ bó lówó kọ ọmọ bùkátà tó náà ń gbé ta tó òun báyà kò tọ́ wà yẹn ó lè lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ tí a pé tó bá sọ fún a lè má rí gbogbo owó àmọ́ a rí nǹkan kan bẹ́ẹ̀ tó bá sì fi kan tá a fi kún méjì pẹ̀lú gbọ́lọ̀ iye nọ́mbà tá à ń wá yóò padà pé náà ni sẹ́yìn bá sáti wádìí tẹ́ ẹ̀rí kódodo ni wọ́n ń sọ tẹ́ ẹ̀ ti wádìí tẹ́ ẹ̀rí pé kìí ṣe pọ́kàn fẹ́ parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ràn lọ. ìṣùbàrú jẹ́ ẹ sì pẹ́ ẹ ọlọ́run ọba yóò san yín lẹ́sàn-án rẹ̀. àmọ́ irú àwọn àpẹta nìyẹn sọ sọ́tọ̀ àbí ọ̀tọ̀. níṣẹ́ nìkan tó ṣẹlẹ̀ ní pé ó ṣèdánwò. ìgbà tó wá ṣèdánwò àti kíní kan wọ́n ní CA àti kíní kan wọ́n ní exam. wọ́n sọ pé àti ca àti exam wọ́n fún ca ní twenty mark wọ́n fún exam ní eighty mark wọ́n á sọ pé tí ọmọ akẹ́kọ̀ọ́ àti ca àti exam tó bá ti lè gba fifty kájọpọ̀ ti pass kátúlẹ̀ kájọ ọmọ lọ́ọ̀lì wọn ti pass àmọ́ akẹ́kọ̀ọ́ kan àti ca. I think exam seventeen lọ́gbà. Mélòó ló kù? Láti ẹ̀fí kọ́ gba máàkì tó kúrú jù. Náà òkúta di tírì láìlà ẹ̀lọ́. Tó ẹ̀yìn sì ti kọ́ dọ́gba. Ẹnìkan bá dé, kí ni ọmọ olórí ibú báyìí gbà? Olórí ibú ò tí mò ń kọ́ lọ́kọ̀ọ́. <laughs> wọ́n bá dákọ nọ́mbà rẹ̀ wọ́n bá rí i pé àti díè àti exam seventeen lọ́gbà. ẹ gbọ́ lórí ibú rẹ̀ fún fita ti tírì fún ó sá máa kó sí rẹ lọ ṣé ìsìpẹ̀lẹ̀ léyìn àbí ìbáyéjẹ́ náà ìbáyéjẹ́ ni náà torí pé tí ẹ bá fi lè lọ gbarú pẹ́ àyínà náà sọ náà tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n máa dí àwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́nu pàǹsí sẹ́ tó fi jẹ́ pé wọ́n kájú fún un. ìjàmbá lásán ni wọ́n sọ fún gbogbo àwọn àyíká yìí. àbí lágbájá yìí ó ti ṣe nẹ́pọ̀ wàhẹ́kì nẹ́pọ̀ wàhẹ́kì nẹ́pọ̀ wàhẹ́kì. Ah, ètò ṣe gan ti fẹ́ kún àgbá dákun dákun ṣàánú mi ọ̀rọ̀ ọba ń jókòó fún ká lórí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ orí gúnugún ẹsẹ̀ àwòdì kó fi lọ́ba ṣèdáhùn sẹ́yìn ti pẹ̀lú àbí bàyíjẹ́ bàyíjẹ́ nìyàwó ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàwé ẹ̀rí báwọn wọn aláwọn ìgbà táwọn ṣe àwọn ìgbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ń gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ nìyí ìwé ẹ̀rí jàǹbá wọn ó ti wá gbé àwọn débi gíga àwọn ti dọ̀gá ńlá àwọn ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ owó báwo làwọn ṣe túbá ó kílẹ̀ àná ó sì túbá ní pé gbogbo owó tá a bá gbà lọ́nà ìtọ́ká pọ̀ àbúrò wa mọ̀ wá ẹnìkan pé wọn lọ mo ti mọ pé kí ni ọ̀dà lóòótọ́ gbogbo tí wọn gba aráàmù ni o bàbá tó ní kí n máa jẹ́ kí n máa pọ́tì ládìó yóò pọ̀ lùkù. ìdí wọn fi ó ti yé kálukú torí pé àwọn béèrè tẹ́ máa béèrè ńgbà mí ẹni tá a fẹ́ kó bá là ń wà ní. torí ẹ̀wọ́n náà tó máa dá wọn máa bẹ̀rù ọlọ́run torí àwọn èèyàn yẹn fẹ́ kó bọ́ ni. ọ̀pọ̀lọpọ̀ náà ti máa ń dáwọn fẹ́ béèrè fọ́ràn ni àmọ́ àmọ́ bóyá ní sáǹpù kan tó fi jẹ́ pé ẹ máa bá ẹ máa bá sójà rẹ kò sí kankan. tẹ́lẹ̀ bá jẹ́ báwọn a jẹ́ pé àwọn nǹkan mi kìí ṣe sìpẹ́ kìí ṣe sìpẹ́. lápèjúwe wọ́n tọ́ obìnrin kan mọ́ pé ń ṣàgbèrè. ọkọ wa fà kíkọ rí pé lọ́tọ̀ mi kọ́ ọlọ́nu kọ́dà tí ì bá sa òyìnbó gbọ́ ọ lẹ̀ ọ́ ní ìrìkọ́ mo di ọwọ́ rẹ lónìí. kó nà sáṣẹ hànú ẹ̀yin bàbá bàbá àdúgbò àná àlè bá sọ̀rọ̀ sí bàbá rẹ̀ ká àlè bá sọ̀rọ̀ sí ní kátó àpò wọ́n mọ̀ wá hàn dá ìyàwó rẹ̀ padà nílé kan padà wá báyìí a ti ti pẹ́ fún ta ya ya ya ya báwo ni bàbá ẹ̀ ní ìfàwọlé wọn kọ̀rọ̀ sí lẹ́nu rí àmọ́ yìí tó èlé ìtòrí kété sí pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú ni àbí sọ́ni dídọ́ndú ìsọ́ni dídọ́ndú ni ẹ̀ torí ká nàbì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni bá rí i kéyàwó òun ń ṣe zìnà tó sì pọ̀ tọgbẹ́nu lọ ó di kí ni dẹ́yù dẹ́yù tó sì níwà lẹ́jẹ̀ mẹ́ ọlọ́ ń sànù wa torí ẹ̀ gbogbo àwọn sípẹ̀ sípẹ̀ kí sípẹ̀ kan tẹ́kí àwọn Yorùbá máa ṣe ẹ máa kíyèsí àwọn àsìkò tó lè ba ẹni jẹ́ ànígbà wọlé o àwọn àsìkò tó lè kó báni lọ́dọ̀ Ọlọ́run àní àti ẹni kọ́ bí ara jẹ́ àní ṣe bí ìgbà tá a gbọ́ bí èèyàn bá jẹ́ èèyàn ní hun kò túmọ̀ sẹ́sẹ̀ ó ti já mi rí o ti ti já o títí kálukú òfìsì mi eléyìí jẹba àdìsí tó tẹ̀lé lè òun alátọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma. nípa àtàn bẹ̀rìíra àtọkọ rẹ̀ bẹ̀rìíra tó ẹ̀rù Aisha allah anha òun ara ìgbàtí Aisha ra ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi òfin oríṣiríṣi la mú nínú àdéṣe bíi a tó tó tó tó bá dèdè tí wọ́n mú jáde lónìí ọ̀rọ̀ tí wọ́n mú jáde lónìí lábẹ́ ẹ̀sìn pẹ̀ la fẹ́ sọ̀rọ̀ gbà. Aisha ra ta. aisha òsèmé ní kò sé ọbọkọ ẹrú kúrò lọ́rùn rẹ̀ ọmọbìnrin yìí di ọmọlúwàbí ọmọbìnrin yìí ṣáájú kó tó di aisha ọ̀rà ọbọkọ ẹrú kúrò lọ́rùn rẹ̀ ọjà bílùkọ ẹrú sí ọkọ rẹ̀ náà lára ẹrú ni ẹrú kùnrin ọsọ ẹrú bìnrin tí ẹrú bìnrin tó jẹ́ ìyàwó ń bá bímọ ta ló lọ́mọ béèrè ẹ̀dá òtútù mú ara yóò fi yóò fi jẹ́ pé ọgbọ́n nù ẹrú bìnrin bímọ fẹ́rú kùnrin ta ló náà olówó ẹrú olówó ẹrúbìnrin àbólówó ẹrúkùnrin ẹrú lọ́kọ ẹrú níyàwó náà olówó ẹrúkùnrin ẹgbà. náà tẹ́lẹ̀ nǹkan tí ọba jọkùnrin obìnrin. <laughs> olówó ẹrúbìnrin lọlọmọ nígbà tẹ nǹkan lọ dájọ fẹmi ẹlẹni ẹlọ dájọ ọkọ olókùn àtidànù ọdà obìnrin ẹrú ni ọkọ rẹ ẹrú ni àìsà tí wàá rà ó ti sọdọ mọ tọtọ kí ẹrú lóbìnrin kọjá ìyàwó. àbí kọ́mọlúàbí lóbìnrin kọ́ dé ìyàwó tó rí lọ́sàn tọ́tọ̀ àbí ọ̀sán. ẹrú lọkùnrin tó lè jọpọ kọ́mọlúàbí lóbìnrin ọ̀tọ̀ kọ́mọlúàbí lóbìnrin bá gbà kó n fẹ́ fi ró òun n fẹ́ fi ró òun ṣe fáńsì mo rò pé àwọn náà lè kó n fẹ́ jẹ́yàwó ẹni tó jẹ́rú. آداب ìgbà tí wọ́n ti wá sọ bàrírà dọ̀mà ọkọ rẹ̀ sì wà lẹ́rù. o si ma ìyàwó ti wà báyìí ọkọ wa wà nkàlẹ̀. tọ́ anábìyà sallallahu alaihi wa sallam. wọn á sọ̀rọ̀ yìí Ànábì ní law raja'tihi kí ló dé tó ní padà sọ́dọ̀ ọkọ rẹ̀ tó ń ti rí pé òun ti di ọmọlúwàbí torí ẹ̀ kò sí tó ní kọ̀tọ́ kí ọmọlúwàbí bìnrin tọ́jú ìyàwó fẹ́ rú ìdí nìkan náà fífi ní àbọ̀ padà sọ́dọ̀ ọkọ rẹ̀. tonti pé wọ́n ti di ọmọlúwàbí ọkọ rẹ̀ sì wà ní ẹrú. Bàálẹ̀ ọmọbìnrin wa sọ pé iri sùlọ̀lọ́ ìrẹ́ ànábì sùlọ̀lọ́ àṣìlẹ̀ ní sọ̀ ń pa mí láṣẹ ni. Nítorí àti ànábì ò ṣe tàkù. Kọ́lọ̀ lólórí ibú bí àbí níṣẹ́ wọn béèrè pé ṣé àṣẹ ló ń pa mí ní eré anábì sallallahu alaihi wasallam ọ̀hán anábì wa wá dà innama ashfa èsì kankan ni mò ń ṣe ju pé mò ń ṣìpẹ̀ fọkọ rẹ lọ pípọ́ gbàpọ̀ mi lórí rẹ̀ kọ́ padà sọ́dọ̀ rẹ̀ bíbẹ̀ mọ̀ ń bẹ̀ ọ́ kọ́lẹ́tì ẹ ẹnẹ́bí wa ìtẹríba ti pọ̀ jù ní ẹjọ́ bá jẹ́ bẹ́ẹ̀ pé kí ni. mo ní ká fọ àná sọ́dọ̀ yẹn o kánú mi lè sọ ẹ̀rọ kánú bí o sọ bẹ́ẹ̀ alóbi ni kì í ṣe pé mọ̀ ń pọ̀ lásẹ̀ mọ̀ ń bẹ̀bẹ̀ wàhálẹ́ ẹtú gbóbìnrin yìí o wọn ni lọ ha tẹtẹ lè fi ní bùkátà sí ma ní bùkátà kà sí ma kí la fẹ́ fà yọ bí anábìyẹn sí pẹ̀. fẹ́ẹ́ lọ́dọ̀ ọmọlúwàbí pé mọ̀jẹ̀ igi yẹn ọgbàjẹ́ bá òun náà ó lè má pẹ́ ó lè má jìnà tó padà dòmìnira tó náà bá dòmìnira ìwádìí dòmìnira ọkọ rẹ náà jẹ òmìnira nù òun á ní òun ní bùkátà sí ma ó túmọ̀ sí pé láti tí obìnrin bá ti lè tọmọlúwàbí lábẹ́ ọkọ tó jẹ́rú igi wọn ti kọ́kọ́ bàjẹ́. ẹ̀yà àfi tó bá wo obìnrin láti máa jẹ́ ìyàwó rẹ̀ lọ ajẹ́gbọ́n àtún igi tó. ìdínú àbí kí ló mú kúrò lọ́dọ̀ rẹ̀ ọ̀wọ́ kó wọ́n kàtí tọmọlúwàbí kí ló mú ọmọ ìyàwó rẹ̀ mọ́ bí bọ́kùn ẹrú tó bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ ó ti sọ́dọ̀ ẹni tí ètún sí ìyàwó rẹ̀ mọ́. Tànàbí náà fi ń bẹ̀bẹ̀ fún ọkọ pé padà sọ́dọ̀ rẹ̀ kẹ́tùjọ́ máa jẹ́ pọ̀ àtìyàwó ara yín lọ. Wọ́n á sọ pé òun ní bùkátà sí ma. Ó túmọ̀ sí pé ìsìnkú ẹ̀. A lè sìnkú ẹ̀. Fẹ́ni tó dàgbà. A lè sìnkú ẹ̀ fẹ́ni tí. Si kọlọ́jọ́ lórí a lè sì pẹ̀ fọ́kùnrin bẹ́ẹ̀ náà la lè sì pẹ̀ fóbìnrin lójú ọ̀nà pé ẹ̀yin ń wá àti jẹ́ kí àǹfààní ọ̀tẹ ẹni tó lẹ́tọ̀ọ́ sí lọ́wọ́ lópin ìgbà tó ti pẹ́ ní sẹ́ǹsì pẹ̀ fún yẹn mùsùlùmí ni láti fi mùsùlùmí láǹfààní ọ̀nbẹ́nu tánàbì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa onímọ̀ni sọ̀tọ́ àmínkù ẹ̀yẹ́ ń fa àkọ́ òfẹ̀lìyẹ́ fàálì. gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti ṣe ọmọ ìyá rẹ̀ láǹfààní kó ṣe bẹ́ẹ̀. tọ́ba alágbára ń bọ́ báyìí kẹ̀lé fọlọ́ọ̀hún nafsan ìlànà ajá ọlọ́run náà kankan nìkan lọ́rùn àyàfi tó fọ́ inú rẹ̀ náà ló ti ṣe nítorí ọ̀nba fi kọ́ láti. ilé jẹ́ báàbù ṣẹ̀fá ilé jẹ́ fipá wa náà lára à ń bùkátà rẹ̀ láwùjọ wa kájá ni sáà máa sì pẹ̀ fáwọn èèyàn lọ́dọ̀ ara wọn kí dáadọ́ lè bá a pọ̀ kábúrò lè bá a kásẹ̀ ńlẹ̀ nínú sì náà ni táwọn bàbá màmá máa ń ṣe nígbà tí bàbá kan bá ti lérí léka tí ọmọ rẹ̀ fún òun sì lù lálẹ́ yìí náà ìbọn bọ̀ wálé wá bá mi ọgbà ẹ sì kẹ̀ ẹ bá bẹ̀bẹ̀ kí wọn náà ti gbọ́ bẹ̀ wọ́n gbà ló pé ọ gba ẹ mẹ́yẹ èèyàn yìí sọ pé màá nà náà ni màá nà ní ìka náà ni yọba nàbọ́sálùkì yàrá. màá nà nìkan bí pé màá nà nkúmà màá nà nìkan bí pé màá nà nkàfù yàtọ̀ sí màá nà lóde o àwọn ọ̀daràn ni ẹ o màá nà lóòótá o àwọn olórí ikú ni o òkú ti jẹ wọn mùsùlùmí kí lọ́wọ́ àwọn ilé ẹ olóòótọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ bàbá òní orí ikú bàbá ẹgbẹ́ sínú páálí ẹgbẹ́ sínú ẹ̀wọ́n ti pè àpótí rondo báyìí tọ́lọ̀ bá ti tẹ̀lẹ̀ jà ìṣẹ̀lẹ̀ báyìí lọ sí ìdí rẹ̀ yóò máa wò ó pé ìwọ kìíní ni wọ́n máa fi na ọkùnrin yìí lọ sálù kìyàmù bí ìgbà tó náà mọ̀ nàlù torí ẹ̀ ká kíyè sára Islam ọkọ wa kájà ni tó ṣe pé a máa fẹ́ dáadáa fáwọn a máa pe dáadáa wá báwọn ẹ gbọ́dọ̀ jẹ́ni tí ń wá burú fún ọ. eré ìjẹ́bi tá a fẹ́ dúró sí lónìí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنت باني بيري فاس alhamdulilayi wọ́n ní wọ́n pe àkíyèsí wa sí àwọn àṣìṣe kan ilé tó burú jáì tí mo wáyé gbọ́wọ́ àwọn kan pàtàkì jùlọ lọ́jọ́ tí àwọn pàdé ní mọ́ṣáláṣí ń bè fún hudan wa bushra wọ́n ní ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ àwọn obìnrin ní pàtàkì àyè tí wọ́n ti yà sọ́tọ̀ mọ́ṣáláṣí bí àyè tọ́ ni fáwọn obìnrin tó bá wá sí mọ́ṣáláṣí tó bá di ọjọ́ húdàn wọ̀bù ṣùràbàm nǹkan ìbànújẹ́ ńlá ni bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tó bá lọ fáwọn fẹ́ tọ̀ ìgbẹ́ ni wọ́n máa yà bẹ́ẹ̀ wọ́n wá yàgbẹ́ wọ́n yàgbẹ́ síbẹ̀ lóríṣiríṣi rẹ́gẹ́dẹ́ kálukú sọ̀rọ̀ ayọ̀ ẹsẹ̀ pé kò kúkú kà wọ́n wọ́n ti gba bàbá kàtí ọmọ kó gbẹ̀ tà wọ́n àbùrọ̀ wọn kó mi èèyàn ká tó máa kó mi ẹran mọ́sálásí la pé léyìí èsì pápá táwọn yẹn ti máa lọ lóṣù yàgbẹ́ tá a bá lè fún mọ́sálásí ọlọ́run ọba lé ibo ló tún kù tá a kàn lé. tá a máa ń fàbùkù ẹgbẹ́ àtijọ́tí tá a fi lọ mọ́sálásí. níbo ló wá kù tá a máa mójútó mọ́tótó rẹ̀. kì í mà síbi tá a máa ti ń ṣe sọ láti nìkan. iná ní bùkátà pé mójútó ní mọ́sálásí. gbogbo ń tọ́jú nǹkan èlò mọ́sálásí ara mọ́sálásí ni ìdájọ́ tó ṣe mọ́sálásí náà ló di ọ̀nà irú ibi tá a wà ní wọn ò ní sọ pé bóyá téèyàn bá pọ̀ lọ́jọ́ júmọ̀ iná ni wọ́n tó tẹ́ ní síbí ká máa wá sọkun síbí ká máa ha kẹlẹ̀bẹ̀ síbí a'udhu billah àbí ká nìkan yọ̀ sí rẹ̀ kó máa tọ́ ọbẹ̀ ẹ sì sí pé èèyàn gbádùn wọ́n ti wá ṣe àyíká kalẹ̀ fún wa. ẹni bá fẹ́ tọ̀ àyè ibò aláṣìírí lọ́tọ̀ kò sáyè gbẹ́ àyè gbẹ́ náà sì tún wà fẹ́ni tí gbẹ́ bá ń dà láàmú ní mọ́ṣáláṣí àyè gbẹ́ wà wọ́n sì kan sáyè pé ó fi ẹ̀kọ́ àṣírú rẹ̀ náà sáyè òfin bẹ̀ ẹni tí gbẹ́ bá ń pà àwọn alámòjútó wà tó ó sì bọ́ sí i ẹnu kọ́ ọ̀rọ̀ mi lọ́bẹ̀ ni tó bá ti ṣègbọ̀nsẹ̀ rẹ tán ó sì rí pé fúlọ́ọ̀ṣẹ̀ tálẹ́ni náà tó nà pàlàyé gánà rí ṣé ń fẹ́ kẹ́mi fún orí kọ́lọ̀ gbé o ta ló pàlàyé ṣé ń fẹ́ kẹ́mi fún orí òdiwọ̀n àgbẹ̀sọ́jáde ń di o ọ̀ àtún ayé àgbẹ̀sọ́jà máa mọ́sálásí lọ yàgbẹ́ sí subahana allah sanabi sallallahu alayhi wa sallam ó ní ẹ̀ṣọ́ra fún ààyè mẹ́ta téèyàn ti máa gbèsè ẹ má tọ̀ sí ẹ má yàgbẹ́ sí ó láàárín ọ̀nà ibi tí wọ́n ti ń pa mímu àtàbẹ̀ bòjì igi táwọn èèyàn máa ti nájú. Ànábì sallallahu alaihi wasallam ń sọ bẹ́ẹ̀ òtúmọ̀ sí káyọ̀ míì náà tún sí jẹ́kí tó bá yà tọ́ ọbẹ̀ àgọ́ bá tọ́ ọbẹ̀ wọn ní làánà rẹ̀ bí mọ́sálásí nìsín ibi táwọn èèyàn ti ń tọ̀ tí gbogbo ẹ̀ náà ti dùn wọ́n wọn bá ọwọ́ pọ̀ gbọ́ gbogbo ẹjọ́ bá débẹ̀ yóò dùn ọ́ pè wọ́n tẹ̀lé wọn fún ọ ní kóńgò kóńgò olórí ibú ṣe rú eléyìí o eléyìí o ti tó lè pè kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa kí wá ṣàyè obìnrin lásán wọ́n tún wá sọ pé àwọn obìnrin gan ibi tí wọ́n máa ń jókòó sí àwọn àdọ̀tí tí wọ́n kó ń bẹ̀ ní bisikíìtì ní èpo bisikíìtì ní kíníkà ní táìwù ní kèlèmà òun náà yẹ kó rí bẹ́ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kan ọlọ́run fi láádá tó wọ́n san fáwọn àlùmọ̀ òun hàn òun tó fi dórí ìdọ̀tí kékeré téèyàn mú kó nu mọ́sálásí. ṣèwọ́n tó ń mú dọ̀tí kó nu mọ́sálásí ọ̀gbàrà rẹ̀ ẹni tí wọ́n ń dá dọ̀tí jọ nu mọ́sálásí ńkọ́. ẹ wo bí àlọ́ aláìní gbà mí ẹlẹ́mọ̀ọ́ sì fọ́n bẹ́ẹ̀ jẹ́ fọ́n bẹ́ẹ̀ gèlè mà. ó lè jẹ́ pé ibi tó ti ń sálọ̀ ọ̀la fún tiwa ẹnìkan ní kó gbé fún mi àmọ́ wá o wá omi tó fi sìn ìwọ gan tó bá yẹ kó ọba ọba mara tó ní pẹ́pẹ́ nìkan rí pé kún tiẹ̀ ni. àwọn ohun yóò wá máa lo mọ́sálásí ọlọ́run bí ìgbà tó ṣe kéèké kúkú ṣe léèlè ọba tó ti tó bàjẹ́ kọ̀ọ̀kan mi ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ ilé ọlọ́run wà níbẹ̀ mọ́sálásí ilé ọlọ́run ó yẹ kí gbogbo mùsùlùmí sì mójútó ilé ọlọ́run. àkàrà bẹ́ẹ̀ náà ẹ̀rí tí wọ́n máa ma tì wọ́n ọ̀sà dédé tì torí pé ibi tó ti yẹ kẹ́ ẹ tọ̀. ìgbẹ́lẹ̀ bá ń bẹ̀ gèlè mà ẹ̀rẹ́ lómi yóò wá ṣe yóò tàn. ibi tí wọ́n ní kẹ́ ẹ kọjú sí kẹ́ ẹ tọ̀ yóò wá ṣe yóò tàn. ibẹ̀ ló wọ́n kọ ilé ìgbẹ́ rẹ̀ sí. yóò wá máa tọ̀ sí agbabi tó ti yẹ kẹ́ ẹ dúró yóò mọ ìyàgbẹ́ pé kí gbẹ ọmọ ọbọnu kòtò tí yóò yẹ kí tọ́ ọmọ ọgbà lọ ẹ wàá bá gbẹ ẹ bá gbẹ ń bẹ subhanallah wàláì tó bá gbé ìwọ náà bá lọ tọ́ ń bẹ tó bá ṣe kó ń gẹ ní táwọn yìí ìtọ́ ń lè kọ́kọ́ fà lọ́nà pé nọ́nọ́nọ́nọ́ ètò mọ̀ rí ọ̀bà làmù àwa lè fi gbígbà jẹ gbá wọn mọ tí wọn láti wọn mọ tí létọ irú irú wa burúkú wọn nù à ìwà tiẹ̀ burú jáì wọn tó ń yí síbi tí wọn ni wọn tọ. Dekọ̀ ayẹ kó tètè tala tó mà tó náà jọ́gùn fi jẹ tó ní tó akọ̀gbẹ́ bẹ̀ ike wọ́n tẹ̀ sí gbàgbá àwọn èèyàn ọmọ ìyàgbẹ́ bẹ̀ ìgbẹ́ mọ orí mi náà ya tèmi náà lé. Subhanallah, mọ́sálásí ilé ọlọ́run ilé ọlọ́run bùkátà ká mójútó tí wọ́n bá rí sẹ́nìkan bàjẹ́ tó tún sí wàá gbalada má wàá jẹni tí ọmọ bàjẹ́ má jẹni tí ọmọ bàjẹ́ kákìí sára kọ́lọ́mọ bá kó sọ alẹ́ ní tí ọmọ tún lé ọlọ́run sí kọ́mọ sí wa lọ́kàn ní tí ọmọ bàjẹ́ náà. Thank you. ẹni tí ẹnìkan wá fún wa lóhùn àwọn àmọ́ pé bí títí ń ṣiṣẹ́ nígbà tí ń ṣiṣẹ́ àràmù bí àwọn ilé tẹ́tẹ́ kìíní kan naija bet kìíní kan naira bet ẹ bóyá báńkì bóyá àwọn owó lápò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn afúnyẹ̀ ló àbílẹ̀ ọtí ní ti ṣiṣẹ́ wọn á fún yàn lówó wọn ní tá a lè gbà á nígbà o ọlọ́mọdé àgbà náà o àfi tá a bá mọ ìkó lọ́nà méjì ti ń rówó tí ì fi haram àwọn wàá fi sẹ́mi wá pé wọ́n lọ́n bí kọjá pé télọ̀ tún ni télọ̀ ní ṣiṣẹ́ báńkì télọ̀ òun náà ní tún ṣiṣẹ́ níbi tá a ti ṣiṣẹ́ orí bú wọn táwọn akàkùn owó tó rí ní télọ̀ ni èso owó tó rí níbi iṣẹ́ haram àmọ́ lópin ìgbà tó wá pé irú owó télọ̀ ló bùn wá ní ìsìn ẹnìkan ṣe télọ̀ ó wá bùn wá lọ́ndrẹ́d táwùsàn èsì tó ṣiṣẹ́ báńkì owó báńkì lélẹ́yìn èlò télọ̀ ń pa àbójú ti télọ̀ àmọ́ títélọ̀ ọba tèlé hundred thousand jọ kò lè bùn yàn abẹ́rẹ́ òkú náà lọ́dọ̀ wò torí ẹ̀ tó bá pé irú owó télọ̀ ló bùn wá pé àbájẹ́ ìgbà ọ̀rẹ́ ọ̀rọ̀ bá mi rìn wọ́n ní tí èèyàn bá ń sá rẹ̀ tó sì fẹ́ ṣe tẹ̀yẹ̀mù a sì mọ̀ pé tẹ̀yẹ̀mù òkè ìpẹ́ òkè ilẹ̀ náà látàwọ́ bò òjò wa rọ̀ aláàárẹ̀ ò lè jáde ìpẹ́ náà ló tún ti domi tí eruku ti ń bẹ lórí fúlọ̀ àbí eruku orí táì tá a lè lò ó láti tẹ̀yọ̀mù eléyìí ó ti di àdàmàdì ilẹ̀. èyí ti gángan ọ̀nà bí ibi tá a wà ní ìsìnkú máa fọwọ́ lu bí olóògbé tẹ̀yẹ́ mù à kẹ́míkà ló ń fọwọ́ gbà torí símẹ́ǹtì ìsìn kẹ́míkà. lọ́dọ̀ ìmọ̀mù ṣàfihàn kò burú lọ́dọ̀ tiẹ̀ ó sọ pé ń ta nílò nínú tẹ̀yẹ́ mù lérúkú lérúkú bá ti ń bẹ lórí ibi tá a ń tà fọwọ́ gbà eruku la nílò. ètò kan balẹ̀ sí ni kíkọ́ jẹ́ lẹ̀lẹ̀ kọ́mọ̀dé eruku tọ́lá fòfin pé eruku náà la múnú lẹ̀ àmọ́lẹ̀ lọ́lọ́ọ̀ ní ká fọwọ́ gbá eléyìí jẹba kí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn náà náà ẹni tí ẹni lọ́wọ́ ṣe lóru ọlọ́run bá lọ kò jí àfi láti bẹ́ẹ̀ ní ìṣẹṣẹ tó bá jí kálífàjà rẹ tó yọ kẹyì àsìkò wítìrì náà nù àmọ́ téèyàn bá jẹ́ pé àlùfájà rẹ ti yọ kéèyàn tó jí kò burú kẹ kọ́kọ́ ṣe wítìrì sáájú kẹtó ṣèrè kàdá àlùfájà kẹtó àṣàṣùbà bẹ́ẹ̀ làwọn sọhábà láàrin pé wọ́n ń ṣe kẹbi àwọn àdéhùn tó pọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sọhábà náà. ń ṣe tí wọ́n fi ń rówó. ó yà ń ṣiṣẹ́ ọwọ́ iṣẹ́ tá a sì gbé kalẹ̀ majority customer wa àwọn ń bí dàní. ṣé áàtì ṣọ́ọ̀pù wa ni àbá máa bá tẹ lọ ọ̀dà iṣẹ́ wa ni tẹ̀sí à ń sàgbàpọ̀ lápẹ̀jù majority àti ń kásọ̀ wá pé ẹ bá ń fọ ẹ bá ń lọ àwọn bíi díà a sì kówó wọn ìbéèrè gbà àgbówó wọn ìdí bíi díà wọn ti rì ṣé a sì máa bá wọn kọsọ sóni alùsùn náà gbé wá alùsùn náà dá kọsọ rẹ ni. <laughs> alùpùpù àti gbàsọ wa ṣé ká máa fọ́ nsọ ni ẹ máa fọ́ náà kìlọ̀kìlọ̀ kẹ̀ débi tẹ̀ sí ilẹ̀ yìí ti sàrà mu ẹ̀hẹ́ àbẹ́ máa bẹ́ lọ kálùpùpù náà máa gbé wa mo rò ibi tó ti lé léwu ibi tó ti lé léwu wò ni pé tí tẹ́lifíà ìpínlẹ̀ èdè kálù súnà sátọ̀rọ̀ ọmọ mú àwọn èèyàn lójú àmẹ́yìn oníwo bẹ ọgbà sọ àmọ̀fọ̀sọ ọlọ́run ní kí n béèrè àkídé yẹn kí tó bá fọ́sọ ilé ìjẹ́ bó ti jẹ́ náà. ó lẹ́ni tí èsè mùsùlùmí tọba sálámà sí wa àdánwò sì pọ̀ láwùjọ wa. wọ́n ní ṣé ká dáhùn ni àbí ká má dáhùn torí káwọn gbọ́ táwọn kan ní alẹ́ dáhùn. bẹ́ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀sọ́pá dáhùn ṣùgbọ́n ànábì sallallahu alaihi ni tí ahlul kitab tọba kí wa bí àwọn Yahudi àti Nasara anábìlẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí wọn táwọn bá wá sálámà sí ẹ máa sọ pé wa alaykum bẹ́ẹ̀ wa alaykum ẹ má sọ jù bẹ́ẹ̀ lọ. ẹni sàlámà àlékún ẹ àlékún yóò bá lẹ́kùn. sẹ́mi pé òkú sọ pé assalamu alaykum kí ni yóò bá máa sọ. sàlámà àlékún ìmọ̀ kù. torí di ẹlẹ́sìn ẹ̀yin ò ní dá ọ torí bá nàbì sọ̀rọ̀ láti àdéhùn yẹn wà very clear. àwọn olùmọ̀tá sọ pé tí wọ́n bá kí wa dáadáa káwọn náà dáhùn dáadáa wọ́n gbìyànjú ni ṣùgbọ́n ìyànjú yẹn ti kọlu àdéhùn tó wa tí ìyànjú bá ti kọlu àdéhùn á sọ pé gbìyànjú ọ̀sùn mi. kọ́lá nílẹ̀ tá a fẹ́ tà ṣùgbọ́n ẹni tó wá kó ń fẹ́ rà á àwọn pé máa ta májèlé mọ́ọ̀gùn bí àpèjúwe pé máa tó gbogbooro mọ́ọ̀gùn pé máa tọ́tí mọ́ọ̀gùn sábà sì talẹ̀ fún àmọ́jọ́ padà fi ṣe. ní ẹ̀ bàbá wa a lè fọ́ sọ tí wọ́n bá fẹ́ ra alẹ̀ náà ọlọ́wọ́ bẹ̀ wá ká béèrè ìgbé kí lọ́ọ́ fẹ́ filẹ̀ sí àbí tilẹ̀kọ́ ẹ lè béèrè nítorí pé ọ̀pọ̀ ẹ̀mọ́yé lẹ̀ iná ló tọwọ́ mùsùlùmí bọ́ sọ́wọ́ káfíìrì tán fi kọ́ sọ́ọ̀tì nìyí tó ti jẹ́ pé àwọn ilẹ̀ yẹn náà ni wọ́n wá ń padà lò láti máa fi yọ yín lẹ́nu ládùúgbò láti máa fi yọ yín lẹ́nu gẹ́gẹ́ bí mùsùlùmí torí ẹ̀ tí bá fẹ́ dalẹ̀ sẹ́ni tí kìí ṣe mùsùlùmí ẹ kẹ́ ẹ máa tán fẹ́ fi ṣe bẹ́ẹ̀ ni tẹ́ bá fẹ́ dalẹ̀ fún òṣòwò olówó tí máa kọ́ ilé iṣẹ́ táàsì ti máa ń kọ́ pọ̀lọpọ̀ ilé iṣẹ́ tí ń kọ́ bí à ń tààrà mọ̀ má làálì ni tó ẹ sọ fún kíláàsì ṣe ó ní ilé iṣẹ́ lòun fi kọ́ àwọn ah, akéwìlẹ̀ iṣẹ́ tẹ̀ ń tó gbogbooro máa oògùn àlè ta fún yìí tó ọ wá fẹ́ lu agbára pé tẹ bá fẹ́ kó wọn pọ̀ bọ̀wé gan òun ò ní jẹ gbogbooro ń bẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni ó ṣèwé wa torí yọ yà lẹ́nu pé ẹnì má lówó tó ṣùgbọ́n ẹ fi ojú ẹ fi mu rẹ̀ dànù ó náà ló sọ pé òun ní máa taarú nǹkan yẹn bẹ́ẹ̀ tó bá lè kọ́ bọ̀wé kó tà wò tó eléyìí eléyìí pàtàkì torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn níbẹ̀rù ọlọ́ọ̀ tó bá sì jẹ́ pẹ́yìn lẹ ṣe sábàbí sílẹ̀ ibi tó lò fún àti máa ta haram bá fi bọ́ sí lọ́wọ́ ẹnì commission eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní gẹ́gẹ́ bíi mùsùlùmí téèyàn ń ṣiṣẹ́ títẹ̀wé gbára kọ̀ǹpútà oríṣiríṣi èèyàn náà máa gbéṣẹ́ wá táwọn kèfèrí bá gbéṣẹ́ wá wọn náà fẹ́ sọdún ẹbọ wọn fẹ́ sọdún ọ̀sà wọn fẹ́ sọdún orò wọn fẹ́ sọdún ọdún wọn fẹ́ sọdún abídésù àwọn fẹ́ sọdún Gálílì àbáwọn olówó èlé àwọn fẹ́ tẹ̀wé tó ní í ṣe pẹ̀lú cooperative tọ ìwé làwọn máa tẹ̀ tá a lè bá wọn tẹ̀ o nítorí pé ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al ẹran ra yín lọ lórí àti tẹ̀lé tọ́lọ̀ lórí àti bẹ̀rù ọlọ́ ẹ má ràn ra yín lọ lórí àti tẹ̀sẹ̀ àti lórí àti tìtẹ̀ mọ́fìn ọlọ́ òsì tàbí ṣùgbọ́n tẹ́lifíṣàn yìí bá ti ń gbèrò àwọn àwùjọ nàìjíríà wa yìí wàláhì ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò ní rọrùn fún yàn tí yàn bá lẹ́sẹ̀. nítorí pé gbóńtẹ́sì ọgbà gbóńtẹ́sì ṣe léwọ̀ iná ọmọ fi lọ yín bí ọba jẹ́ mùsùlùmí tó ọmọ kíkọ ọdà kí lọkàn káfíìrì èwo ni ọ̀tọ̀ lọ́dọ̀ tiẹ̀ torí di ẹlẹyà má ba àwọn tẹ ọ irú ẹ náà lòfin tó di àwọn àti wọn máa bá wọn kọ kíní sára mọ́tò nítorí ìfẹ́ olùgbàlà ìwà ọmọlẹ nínú òkùnkùn jésù nìkan lọ náà tó tún bá wọn yàgbé lè burọ olówó lòun wá tó nǹkankan ọ̀nà ló tún di àwọn káfíńtà àbí ló di àwọn píríkìlìyà tó kọ́lé tó tó bá wọn ya kìnnìkan àgbélébù tó fi búlọ́ọ̀kì àgbélébù. bẹ́ẹ̀ náà ni àwọn tí lọ wọ́n bá wọn rán aṣọ tí wọ́n lò ní kwaya. àbẹ́ni tó bá wọn dá aṣọ tó náà tó bá wọn rán àgbélé fún gbàgàdàgbàgàdà sí ń papọ̀ pípọ̀ pọ̀ ohun iṣẹ́ owó ló ń ṣe kẹ́nìkan má gbowó àti débi tòbúrú ó sì dá ọ dá àwọn ẹjọ́ níwájú ọlọ́run ẹlẹ́dàá tó bá dijọ́ gbé ndà òkèèyà tẹ́rí tó bá wí pọ̀ àwọn iṣẹ́ tó bá wí pọ̀ gan ti jẹ́ pé ó yà gẹ́gẹ́ bí wọ́n ti pè ní ẹ̀yin tẹ́ ń ṣe kíláàsì náà wọ́n ní kọ́ wá bá ń ṣe kíláàsì sọ́ọ̀sì ẹ̀fẹ́ rí kẹ́mẹ́ wọn náà wọn kọjá lọ àwọn la fíksì gíláàsì chọ́ọ̀chì yẹn ẹ́ ìwọ <laughs> ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ èyí wọn fi kankan lẹ̀ jọrọ ọlọ́ọ̀ àfikọ́ lọ́wọ́ fi dáadáa mí rọ́pò rẹ̀ ẹ̀yin náà máa dúpẹ́ fọlọ̀ ó dàbí ẹnìkan ní ti ń béèrè ó ní ẹjọ́ séèyàn lè sí sí ọ̀kadà àní kò sí tó burú mẹ́ẹ̀. tó o bá ti fọkadà rẹ gbóbìnrin olóbìnrin o ní ẹ àwọn náà ní ẹ torí ìwọ náà ní ìsinyìí sábàbọ gbéyàwó rẹ kọ lónìí wọn ló ti ọmọ pẹ́ni tí wọn náà ń gbé ìyàwó ìyàwó ọmọ pọ́mọ ni ọmọ pé ìyàwó ọmọ pàǹtí aláǹtí ọmọ pàbúrò ni ọmọ yẹn gbọ́dọ̀ ẹ̀sìn sì ti ń yí ọ lọ́la ti dé obìnrin olóbìnrin báyìí lọ́la ti rí pé ẹ̀yin òṣìṣàdù òṣìṣàdù ẹ̀ sọ pé àwùjọ mi náà bẹ́ẹ̀ ẹ̀rọ agbójú síbò mi pé ọlọ́run ló rí mi ẹ̀yin ò rí mi. àbẹ́ gbogbo àwọn nǹkan téèyàn ó ṣe téèyàn ó fi dáràn lọ́dọ̀ ọlọ́ kéèyàn sọ̀rọ̀ àbọ̀. àmọ́ máa ń ṣe iṣẹ́ mọ́tò náà tó ń ṣe transportation bẹ̀rù ọlọ́ bẹ̀rù ọlọ́ nísìnyí àwọn mọ́tò wa lórí bó ṣe láwọn orí ròndó ròndó náà ni wọ́n ẹnì kó tó wá gbé yàn méjì síwájú ètò wa dé obìnrin wọn nìkan bọ́ sáà rẹ̀ bí táwọn ti ń pààrọ̀ sí àtàǹsí bá àtàǹsí bá wọn kọ́ gbà ń tẹ wọn kọ́ gbà àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ oná <laughs> yàtọ̀ sí bàbá ọlọ́kadà kọ́ yàtọ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà ẹ̀bẹ̀rù ọlọ́ eléyìí jẹ́ bó ti jẹ́ náà. wọ́n ní ẹran táwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tí wọ́n pa tí wọ́n ṣe bísímìláì wọ́n pa lórúkọ Jésù tọ́tọ́ka jẹ ọlọ́mọdé ọlọ́mọdé ajẹjẹkújẹ ọlọ́run ló ń gbà ẹran táwọn alùpùpù bá pa tẹ́tọ́ ni fún wa ṣùgbọ́n àwọn olùmọ̀ wa sọ gẹ́gẹ́ bí Imam Ibn wọ́n gbọ́rọ̀ kan alásọ̀dọ̀ kan nínú aṣáájú arére táwọn náà sọ pé làwọn làwọn náà fara etí òkè ìgbà tí bá dárúkọ lọ́ọ̀sì tí wọ́n bá dárúkọ lọ́ọ̀sì àníjẹ. mùsùlùmí gan-an tọ́pọ̀ ẹran lẹ́ni lórúkọ jẹ́ lórúkọ ìlànà ọlọ́mọdé àjẹjẹ kújẹ ọjà bó ti ṣe jẹ pé kan tó jẹ́ pé Jésù ọlọ́mọdé náà àlè kò sọ. ẹ̀ka ń fẹ́ ìbéèrè ọmọlẹ́yìn bọ́ọ̀lù yìí lójú ni o. ẹni táwọn bá ń ti wúrẹ́ wọ́n sì mọ̀ kí wọ́n fẹ́ sọdún wọn bí Jésù. ṣé ọ̀ràn ń bẹ lórí àwọn táwọn bá ti wúrẹ́ fún wa? <laughs> ẹ̀yin tí lọ náà tẹ̀tù ránṣọ fún wa tẹ̀yin náà bọ́ gbogbo ẹ̀rọ ẹ̀ bọ̀. nísìn tó bá dé pé torípọ́dún àwọn alùpùpù ń bọ̀ ẹ̀yin ọlọ́pẹ́ ẹran wá nítorí ẹ̀ ẹ̀ lọ́wọ́ dẹ̀ ẹran wá nítorí ẹ̀ ẹ̀fẹ́ sọdún wọn dẹ̀ rọ̀ ẹran yín tẹ́ nílẹ̀ yín tà ẹ̀ lọ́pẹ́ ẹran tuntun wá ọdún léyà làbẹ́sẹ̀ yìí gidi káfíìnì fẹ́ fẹ́ràn sí lọ́jọ́ ọdún. tọ́ ẹ̀yin ọlọ́mọ fẹ́ràn ágà ọjọ́ tà fọ́dọ̀ ewúrẹ́ àpapọ̀ àwọn ewúrẹ́ ẹlọ́mọ kó wọn wá ẹ̀ sí bẹ́ẹ̀. tọ́ àmẹ́rin yín tẹ kó lọ́jà tẹ ti ní tẹ́lẹ̀ sẹ́ńtà ẹnìkan wà rà ìbáàjà pàìtọ̀ ìbáàjà rẹ́fúrẹ́ǹdì ọ̀kan yín kí ló fẹ́ fi ṣe ọlọ́wọ́ ọ̀bẹ yín ká máa béèrè. ẹ̀yẹ sáà má ti lọ fún nǹkan kan wá nítorí tọ́dún yẹn ń bọ̀ ibi téèyàn ti dára nù àmọ́ tí àyìn tẹ nínú ẹ̀ lẹ́ńtà bẹ́ẹ̀ ṣe ń tà ọlọ́wọ́ bẹ̀yìn kẹ́ máa bí ẹni bọ́ọ̀dì léèrè kékeré náà fẹ́ẹ́ fi ṣe. àmọ́ tí lọ ọlọ́wọ́ tó bí ọ kíkọ́ sọ ọmọ abẹ́rẹ́ pé sọ ọfẹ́ wọ̀ ní ọdún ní àbí báwò tí ẹni pé ọfẹ́ rán sọ fún o sì gbọdọ̀ rán fún lọ́nà tí wọn náà fi takùtọ̀ lọ ó ní kó rán máa wọlé ó ní kó wá sí lọ mí lọ. wọn tó wọlé lọ́wọ́ àwọn. wọ́n ní ṣe owó ilé gbígbà sọ́tọ̀ súnà tí wọ́n tún wá ṣàlàyé yé pípé bí kéèyàn kọjá lọ́jà bíi tòmá tòmátò tẹ kú lọ́jà yẹn ẹni tí wọ́n kọjá sí lọ́dọ̀ ọ̀tà gbogbo ẹni tó bá ti ra pẹ̀rẹ̀ tán yóò tún lọ sanwó lé o wọ́n sanwó lé wọ́n gbowó ọjà wọ́n tún gbowó ilé wọ́n gbowó ọjà wọ́n tún gbowó ilé. Ah! nígbà tí ọjà wa túká àbí téèyàn tiẹ̀ fẹ́ kó apẹ̀rẹ̀ rẹ̀ tó fẹ́ máa lọ wọ́n ti bá a ta tán ẹni tí wọ́n gbowó léhùn ọwọ́ pín owó yẹn sí ọ̀nà kan yẹn náà kan nínú owó tọ́tọ̀ súnà nítorí gbọ́jà ni wọ́n kó wájà wá ta ó ti tájà rẹ̀ owó ilé yẹn kí la fẹ́ pa àfihàn àbúrò yẹn jẹ owó yẹn jẹ ní lábẹ́ òfin ọlọ́run ẹ sì mọ̀ pé gbogbo àwọn tí ń gbowó ilé yẹn wọ́n ṣe tán láti túwò tẹ́ ẹ bá ti lè san tẹ́sí ní tó ti mọ tutù kìtì ọmọ fojú gbà pé láéláé òní kọjá yẹn kó omi tó bá sanwó ni àwọn ọ̀hún ti ẹ̀ ta mọ́. ókè wọn ní owó lẹ́tà ọgbà five hundred ní owó kíni ọ̀gbọ́dọ̀ o wọ́n wá fún one hundred naira wọn ni ọ̀ọ́rajà ìmọ̀nà ẹ̀ta kìíní fẹ́ lómi jáde tó owó haram lówó lé owó haram lówó lé nítorí pé tó bá pẹ́ owó tó o fẹ́ bọ̀ ni máa finú fún yẹn nìkan fi tipátipá gbà nǹkan lọ́wọ́ èèyàn bákan náà Ànábì sallallahu alayhi wa sallam ó ní la yabi' hadirun li ma ẹni wà ń lé ọ̀gbọ́dọ̀ máa pọ̀ jàtà ọba gbọdọ ọba tajà ara rẹ̀ fúnra ara rẹ̀ yóò dín owó rárá ọba tà á kò ní lọ bó ní kó o gbàtọ́ àti di kára alẹ́ ní ọba ta yóò sọ pọ̀dọ̀ wọn yóò tún máa tọ́ wọn gbowó owó ilé lórí gbogbo ọjà tó bá rà owó ilé ti jẹ́. wọ́n á sọ pé níta àjọ gba ni báwọn bàbá wa ṣe gbà nù báwọn bàbá yín máa ń yẹ àwọn èèyàn jẹ inú dídẹ yìí náà ń yẹ èèyàn jẹ. òṣìṣẹ́ nìkan tí wọ́n gbowó ilé lọ́dọ̀ rẹ̀ tí ò ní mọ̀ fún wọn yàn jẹ. gbọ́dọ̀ ní tí ọ̀mọ̀ ìsìlám ẹtìlẹ́gbẹ̀ẹ́ owó lé three hundred owó kíni owó haram haram ọjọ́ bó ṣe jẹ́ torí ọtí ọba ń tajà jẹ́ kí tí ọjọ́ sampo alákọ̀ọ́kọ́ bí a tó kó gbogbo ọjà kalẹ̀ ẹ̀ńtọ́ bá ti ra ṣé owó lé ní kò sówó lé jàre máa lọ gbogbo ètò àti gbàrí tẹ́lẹ̀ fọlọ́wọ́n forí jìn wá eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n nílẹ̀ sí ẹ̀fí ń dáko ó ti sá wọ́n á dá yẹn mọ́ra pé kéèyàn lọ wágbẹ́ ẹlẹ́dẹ̀ kéèyàn dá sí i a máa sọlẹ̀ di ọlọ́ra. tòwọ́n ní irú ẹni tí máa ń ṣe irú ìbéèrè bẹ́ẹ̀ sáàní kọ́ lọ fi gbẹ́ sí ní àbíbáwò pọ̀tọ́ bẹ́ẹ̀ náà nìgbéyàn pọ̀tọ́. nínú mọ̀ràn sẹ́sì máa fúnra wọn náà ní kéèké èèyàn gan a ọ̀yá láti sọlẹ̀ jì gbé èèyàn ọlọ́mọdé gbé ẹlẹ́dẹ̀ pọ̀tọ́ ẹ máa fi tó bá dá yín lójú kó ń jẹ tẹ́ ẹ rà yìí iṣu tẹ́ ẹ rà yìí ànàmọ́ tẹ́ ẹ rà yìí tòmátò tẹ́ rà yìí ẹ̀fọ́ tẹ́ rà yìí tẹ́ rà yìí tẹ́ rà yìí ẹlẹ́dẹ̀ wọn fi ẹ gbọ́dọ̀ jẹ ìgbéyàn wọn fi gbìn wọn wọn ro ìgbéyàn mọta díẹ̀ ẹ wọn ro sẹlẹdẹ mọtì màálù mọta ẹ jẹ toro fi sẹrí halal tó bá ti haram haram ni ó borí eré díẹ̀ lẹ́yìn ìgbé ìgbẹ́ màálùú ṣe sọlẹ̀ jí ìgbẹ́ àgùtà ṣe lò èwo nìgbẹ́ èèyàn èwo nìgbẹ́ ẹlẹ́dẹ̀ èwo nìgbẹ́ ajá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ náà. wọn létí ikán tí máa ń yànyàn lẹ́nu nulẹ̀ báyìí ká lọ wòkú ajá kárì malẹ̀ kíkiri pa ilẹ̀ sílẹ̀ yorùbá náà lẹ sọ bẹ́ẹ̀ tó wọ́n ní táwọn lè lọ rí malẹ̀ àwọn kọ́ ni pé ẹni tó ní kẹ́ ẹ máa rí òkú ajá malẹ̀ àwọn wò pé nǹkan kan tó bá ti wà nínú ilẹ̀ ikú ò ní bẹ lágbègbè bẹ̀. ìwádìí fi hàn pé irọ́ ni irọ́ ni irú ẹ má máa lò kò lé kán amẹ́tùbọ́ ti yọ wá pa ìkarùn. so experiment kan ṣe tí wọ́n fi jump to that conclusion ó inconclusive torí di eléyìí ẹ lọ wo oògùn míì kọlọ wọn gbà wá kọlà wá lọ́wọ́ kán ẹni tí kan bá ń bájà lóòótọ́ kò sí tí wọ́n dà fún tí ò ní fẹ́ lò kódà àwọn kan tún ní kíní kan kúlíkúlí àti indian oil àti irú náà na omi irú pé tí kan bá ti gbóòórùn omi irú yóò túlẹ̀ àbí yóò kù èmi ìmọ̀ ẹjọ́ dàdí. náà yóò lè lọ omi irú kó látọ́ omi irú báyìí. Náà náà ókè níbi tí àwọn fákìrì irú wà <laughs> kẹ́ẹ̀kì mélòó irú àti ibi tá a fẹ́ dájú bá pọ̀ ẹ ní wá àwa ń àwọn omi irú ìsáwádá ẹ bá àwọn omi irú wá. kada sí àwọn kanda wa láàmú. ẹ pé oríṣiríṣi kọ́dọ̀ oògùn òyìnbó oríṣiríṣi náírà gbẹ náà ẹ náwó já irọ́ náà gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ owó biribiribi ẹ máa gbẹ́lẹ̀ wọ́n ti dá sí kẹ́ dá sí kẹ́ dá sí kẹ́ dá sí gbogbo irọ́ náà gbogbo títí fi àmọ́ lóògùn títí a fi róògùn tó jẹ́ pé yọ wà effective wọ́n tó ogún rẹ̀ torí délé ẹ̀ má rí ajá má lẹ́jà rẹ̀ wọ́n á ní ẹ nígbà tẹ sọ̀rọ̀ owó lé ẹran làwọn ń tàǹtà wọn owó làádá làwọn máa gbà tí sáfùkà náà wọ́n jọ wà bẹ́ẹ̀ ni sáfùkà náà wọ́n jọ wà ẹ̀yin náà lẹ lọ hu jáde sáfùkà náà wọ́n jọ wà ẹ̀hẹ́n torí pé owó làádá sẹ́yìn náà ń gbọ́ owó kí mo ti rárá mo ti rárá náà owó làádá ti jẹ́ ọwọ́nu akílò àmúhálì nàásì bíi báàsì jíjẹ owó àwọn èèyàn lọ́nà tí ọ̀dà ọjà bó ti ṣe jẹ ẹsìn mọ̀kọ́ yìí náà tí wọ́n bá fún yín lówó ládàá ẹ ti tán láti tù ú. ṣé máa rẹ ẹran thirty thousand ní ìdí wọ́n á fún yín ládàá hundred naira fifteen ní. lápapọ̀ òkè ṣé òṣùwọ̀n owó tọ́sán ní làádàá di àbíbáwò. tó fi jẹ́ hundred naira ọ̀ràn thirty thousand. gbogbo ẹ̀ àwọn èèyàn lọ́nà àìtọ́ ni ọlọ́run ọba ọ̀fẹ́ tó bá lò ọ̀rọ̀ mọ́ kò sì àbó ti kú mẹ́ ó ti délé tó bá lò ọ̀rọ̀ mọ́ ó wá bẹ̀bẹ̀ padà sẹ́ni tó gbà fẹ́ ó wá fẹ́ gbowó tó torí ẹ ẹni tí bá ń tajà tẹ̀sí gbà ọjà ló kẹ́ ẹ mójútó ọjà ló kẹ́ ẹ máa tà lọ́nà tó fẹ́ tà látàjèrè ìwà àṣìṣe ẹ̀sùn máa ní kẹ́nìkan owó kan wá bá yẹ nìkan lọ tá a fi rì tà òsì tó burúkú sí òsì tó burúkú ẹ̀fún ló kó tiẹ̀ sí ọ̀ràn mi lọ́wọ́. lópin ìgbà tí ọba jára lé aróko lẹ́yìn tó wá fẹ́ gbọjà tà lọ́dọ̀ yín tó fi sọ ọ̀pọ̀ di ọ̀wọ́n náà. ẹni tí ọba ti sànù ọlọ́run kúkú ní sànù rẹ̀. bẹ́ẹ̀ dọ́sẹ̀ ni adé sì báyìí. wọ́n ní tí ẹ bá bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ẹnìkan tí èèyàn mọ̀ kó ní tí ọ̀ sànù yẹn tí àyè ń fún yẹn láti máa wá gbanu. gbà tí ẹ bá kú ń bẹ̀ pé àlọ́lùkù ti sọ ẹni tí ìbá sànú ọlọ́run ní sànú rẹ̀ <laughs> nígbà tí òòrùn ó gbà lọ́dọ̀ rẹ̀ ànábì wa sọ̀rọ̀ ọmọ báyọ̀ ti náà sọ̀rọ̀ púpọ̀ ọmọ lọ tẹ́wọ́ sí i <laughs> nítorí pé èso pè wọ́n ni wọ́n mọ̀ nínú àdìsí ànábì ọmọ mi akọ́kọ́ àyọ̀gbọ́ láti máa lọ bẹ ẹni tó fẹ́ kọ́ràn ọlọ́jẹ́ torí ma máa ń bá yẹn jẹ́ nítorí pé ọ̀ràn lọ rárá wọ́n sì máa ń bá yẹn jẹ́ nítorí pé nítorí fún kò tó tó béèrè rárá ọlọ́run pé máa àlẹ́ lọ́sẹ̀ ní ìlànà ìsẹ̀bì àfààyè báwí lẹ̀ yín lórí ẹni tó ṣe dáadáa. tó torí àbùrọ̀mọ́ bú wọn náà ṣe pámẹ́sẹ̀ wọn náà wá tiẹ̀ mọ̀nà kí ni wàhálà àbùrọ̀mọ́ lọ tẹ́wọ́ nìkan lẹ́yìn náà ọmọ wò ó pé ó ní atọ́ba ti ṣe lọ́mọ ibi tí bàtà ti ń tàn lẹ́sẹ̀. ẹ mọ̀ pé generally ẹni táyẹ̀ ń wò kó ní o ó sì yẹ kó lè fún yín. tọ́ba yanu tó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ ń dé sí òun náà ẹ̀yọ́ tó máa yín mú ni kẹ́ ẹ̀ máa tàn mí jẹ́ ọ̀fẹ́ fún mi lówó ni. ẹlòmíì ìyá ti ń jẹ́ lásìkò tẹ́yìn ń béèrè owó lọ́dọ̀ rẹ̀ kò lè sọ fẹ́ẹ́ nìkan jọ lọ́nà torí ẹ ojú tá à ń fi ń wó yẹn ẹ mẹjọ a máa fi dájọ́ ipò oníkọ̀fẹ́ fún mi ni ó nìkan lọ́mọ condition tó wà. lẹ́yìn náà tọ́ba ní tí ò fọ kì sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ebi kò ràn ọ́ lọ ni tí ọba ràn ọ́ lọ́rùn ẹ lómi lọ́wọ́ tí ọba ràn nìkan kan lọ́wọ́ láàrin rẹ sọ́lọ̀ ọlọ́run ọ̀bẹ ọkùnkọ̀ ọgbọ́n dájọ́ dípò kóòtù wa máa wá fún láwọn àdéhùn tó lágbá ọlọ́run ọba àti sàánú rẹ̀ gbà tó ní sàánú ẹnìkan torí ńgbà tí o ti sàánú jẹ kò túmọ̀ sí pé kò sàánú ẹlòmíì ọjọ́ bó ti ṣe jẹ́. ẹni àwọn gbẹ́tí lè má mú ká sọ pé táwọn bá ti fi sọ̀rẹ́ wọ́n máa rọ̀ torí àdéhùn tí anabi sallallahu alaihi wa sallam tó ti ní kí wọ́n máa rọ̀ sọ láti lẹ́yìn o ojú ogun ni torí ìbẹ̀rù pọ̀tọ̀ ọmọ mọ̀ pa ń bẹ́ ń bí tó fi ní kí wọ́n máa máa rọ̀ fabrication torí kò síbi kẹta náà ti ní ẹ máa rọ̀ kò sì síbi tó ti ní ẹ máa rọ̀. ju ike sónà fi hàn pé wọn àwọn sàhábà sì rọ láyé méjì péré nítorí sábàbí àmọ́ pé ah, àwọn èèyàn mi ò kún ọ̀bẹ̀rù ọlọ́run àmọ́ àmọ́ àmọ́ débi ọ̀nà àti gbọ́ ló wí àmọ́ àmọ́ tó wá pé kò sí gbọ́ ló wí ah, ọlọ́run ò sì bẹ̀rù pé ó léwu kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú a àwọ̀dọ̀ rọ́sọ̀lá eléyìí ní sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ àfi tó bá pé ohun ìmáàmù ọ̀kárí gẹ́gẹ́ bí oníṣẹ́yìn á ní gbòǹgbòǹ ó lè gbòǹ kárí àwọn èèyàn tá a bá ṣe sọ̀lá tilẹ̀ ṣáà níbí ni à lè jáde máyà kò sí tó burú kọjá ipe ẹnìkan rọ torí àwọn obìnrin tó wà jìnnàjìnnà kan lè máa gbọ́ torí tí ọba jẹbẹ ìgbà míì ẹ̀yin ti kórí sókè láti rúkú fún àmà ìgbà míì àti forí kalẹ̀ lẹ́ẹ̀kejì àwọn tí kò ní di alákọ̀ọ́kọ́ wàhálà kàdà tẹ́lẹ̀ ìjẹba ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ìrántí rẹ̀ mọ́ wọ́n ní wọ́n rí tó ajá máa já nàmá machine lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ju àwọn ẹran lọ àwọn èèyàn máa wá mílì ajá táwọn náà bá tiri wọn fẹnu pa wọn á ní sí ìsìnkú àwọn náà fẹ́ lọ máa rí málẹ̀ bí ẹnìkan tó ní ìmọ̀ alẹ́ kan wọn ní kì í sìnkú àwọn fi pa kan àmọ́ nítorí ìkórìíra pé yìí kí ni ajá burúkú tẹ́ máa já náà máa machine lẹ́nu tẹ́ máa já àwọn èèyàn léṣe ẹja dínyìn kọ́tọ́ fẹ́ máa pa wọ́n bẹ̀ torí pé níbẹ̀rẹ̀ náà tánàbì dé Madina àbí níbẹ̀rẹ̀ hijira tánàbì dé Madina anábì pa aláṣẹ pé gbogbo ajá ẹ máa pa wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí pa gbogbo ajá gbàtọ́ olóṣù bẹ́ẹ̀ ajá dúdú nìkan ni kẹ́ ẹ máa pa ní ìsìn wọ́n ní kí ni ìyàtọ̀ dúdú àti àwọn kọ́lọ̀nù ó ní à ajá tó bá fi lé dúdú birikiti ṣètọ́nì eléyìí túmọ̀ sí pé tó bá yẹ kó ajá dúdú ni lẹ́ bá ń pa ètò dúdú birikiti dìgbòlugi lẹ́bà ń pa ẹ̀sùn gbalada ni. àmọ́ àwọn kọ́lọ̀ mi àwọn mi, ẹ fi wọn lẹ̀. bọ́lọ̀ bá ní àbálòbí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́lọ́ bá ní màlẹ́kà ò ní wọlé ti ajá bá wà. ó túmọ̀ sí wípé ẹ̀yin fúnra ara yín iná ni ẹ̀ ń wo ajá ara tí ó fi máa wọlé ẹ sá máa ti jẹ́ kí ajá àmọ́tẹ́ bá rájà dúdú birikiti ẹ̀pá ẹgbàládá eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí ẹ̀jẹ̀ máa ń gun mọ́ṣíìnì ajá tó fẹ́ jáàna máa ń lẹ́nu ẹ má sànà láti pa ọ́ lópin ìgbà tí ọba ti jẹ́ dúdú kirikiri. wọ́n ní sálísàlù alá nínú ilé ìwẹ̀ tá à ń ti ń tọ̀ tá à ń ti ń yàgbẹ́ tá à sì lè ṣe bísímìlá níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ a lè sàlù alábẹ̀ nítorí pé a sì ṣe bísímìlá nítorí pé àdéhìí wá tí ó hàn pé ó fẹsẹ̀ rinlẹ̀ lánàá bí sọ̀rọ̀ bá àṣìlá ní gbogbo ẹni tó bá sàlù àlá ọba ṣe bísímìlá kò lálù àlá. àwọn olùmọ̀ wá sọ pé òpin tá a lè sọ nípa dídárúkọ ọlọ́run irú tí ọlẹ́sìn bá ọ oníkàsọ fún akórira rẹ̀. ìdájọ́ kásìsì bísímìlá májẹ̀mú dókítà àbá ti àlọ́ aláwọ̀ ajẹ́pọ̀ àti bísímìlá kátó bẹ̀rẹ̀ àlọ́ aláwa nínú àyè tẹ wí yẹn kò bá jẹ́ wẹ̀ jánábà náà lẹ́ wẹ̀ àbálù àlálá sẹ́lẹ̀ ń sìn bẹ̀ ẹ̀ sì bísímìlá ẹ̀ sì sàlù aláyín tẹ bẹ́ẹ̀ sí. fún wa mọ́nà subhanahu wa wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب